بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعالى عما يقول الظالمون علوا كبيرا وأشهد أن محمدا عبده ورسوله أرسله بين يدي الساعة بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وأصحابه وأتباعه إلى يوم الدين وسلم تسليما كثيرا عباد الله كما أن مبعث النبي صلى الله عليه وسلم كان رحمة عامة للخلق وكذلك كان هو متصف بالرحمة كان هو متصفا بالرحمة فشملت رحمته لبشر وتعدتهم إلى البهائم الجماعة العجماوات والجماد بل وشملت عتاة الكفار ودعاة الشرك الذين عذوا الرسول الذين عذوا النبي صلى الله عليه وسلم في دينه وأهله ونفسه وردوا دعوته وطعنوا في صدقه وحسن سجاياه وبلغوا في عطيته أشد درجات الإيذاء ومع ذلك لما خير بين أن ينزل أن ينزل الله بهم العذاب أو يفتح لهم أبواب الرحمة قدم الرحمة صلى الله عليه وسلم ولم يكن منتصرا لنفسه مسارعا إلى الاختصاص منهم ليشفى غيظ صدري فاحتمل ذلك لأنه رحمة قال ابن عباس رضي الله تعالى عنهما قالت قريش قالت قريش للنبي صلى الله عليه وسلم ادعو لنا ربك أن يجعل لنا صفا ذهبا نؤمن بك قال وتفعلون قالوا نعم فدعا فأتاه جبريل فقال إن ربك يكرى عليك السلام ويقول إن شئت أتبع لهم الصفا ذهبا فمن كفر بعد ذلك منهم أكذبته عذابا لا أعذب أحدا من العالمين وإن شئت فتات لهم باب التوبة والرحمة قال بل باب التوبة ورحمة وكان عبد الله بن أبي بن سلول رأس المنافقين رأس المنافقين من أشد الناس إيذاء للنبي صلى الله عليه وسلم حتى بلغ أنه عاد النبي صلى الله عليه وسلم في أهله فهو قائد حملة لإفك الطاعنة في أمنا عائشة رضي الله تعالى عنها وكان يصد الناس عن النبي ويحذل عنه فلما مات قام على قبره وصلى عليه وكفنه في قميصه قال ابن عمر لما توفي عبد الله بن أبي بن الصلول جاء ابنه وكان صحابيا إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أعطني قميصك أكفنه فيه أو كفنه فيه وصل عليه واستغفر له فأتاه النبي صلى الله عليه وسلم قميصا فقال آذني يصلي عليه فأذنه فلما أراد أن يصلى عليه جذبه عمر وقال أليس الله نهاك أن تصلي على المنافقين فقال أنا بين خيرتين قال أستغفرت لهم أستغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا استغفروه توبوا إليه فالتائب من الذنوب كما لا ذنب له توبوا إليه إنه هو التواب الرحيم الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa dúpẹ́ fún Ọlọ́run látara ìkẹ́ àánú ẹ̀ lórí wa ìbùkún rẹ̀ tí ọ̀dàgbà kankan sí òun lẹ́lẹ́dàá wa alágbára lórí gbogbo nǹkan oníṣèkẹ́ oníṣèjẹ oníṣèmú ìnáàlò ọwọ́ ẹni tí ń wá ọlọ́run ló ní àsìkí lọ́dọ̀ tí máa ṣe fẹ́rú ẹ̀ bó ṣe wù gbogbo tí ń itinbe ń bẹ ọlọ́run máa ń ní tọba ti ni èmi àdìyàn ọba ti bá nkankan àbá nkankan ìdí ń bẹ ọba yìí tán bóyì ṣe wù níṣẹ́ máa ná bó ṣe wù níṣẹ́ máa ọlọ́run ọba yarzuqu man yasha'u ya ghairi hisab àmọ́ sáàsì kì í fẹ́ tí ò ní ní sísirò tó ní ọkàn rí ni ń dé ni ètò ní sì wù ọlọ́run ó lè pe èbùkù àsìkí tẹlòmíì bí ọba tí iná kata omi ò ní dé ètò ọlọ́run ní ọlọ́run sì lè kádàrá ẹlòmíì síbi pé bí ọba tí ìtẹ́wọ́ kọ́ságbé kò lè rí tí ó jẹ ètò ọlọ́run ní alágbára gbogbo nǹkan ọba yìí la fún látara wa wa kù kù lórí ẹsẹ̀ wa kù lórí dáadáa àwọn èèyàn míì náà ń sẹ́kù tí è ṣe lórí dáadáa ìsẹ́kù tiwa lórí dáadáa ní ọjà adálé ẹ̀sìn mà adálé ìjọsìn mà kò sí wa lẹ́rú tí palẹ́ ẹ̀sìn láyún à ń lọ wa níbẹ̀ láti fi súnmọ́ Ọlọ́hun oore ní gbogbo èèyàn kọ́ ṣe gbogbo èèyàn ọgbà wọn míì jìnnà sórí ẹ̀ gbé wọn jìnnà síkẹ́ ẹ̀. wọn ò lásìkò tí wọ́n ń lò fọlọ́hún wọn à ní ronú kọlọ́hún nígbà kankan ọlọ́run ṣe wá lẹ́ni tí ronú kan gbogbo gbà Allahu Samad alágbára lọ́ba yìí òun lọ́ba àjíronú kan ọba yìí náà la wá bẹ̀ẹ́nu àánú gbogbo àlámọ̀rí ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa òdòdúró bá a bá ń fọkàn wa tá a kútùbà lọ inú oṣù tí ẹnu máa wípé labi aṣíwájú ẹ̀dá sallallahu alayhi wa sallam inú ẹ̀ láwa yìí bá a ti sọ fún wa wípé wọn ọ̀rẹ́ nìkan kan lákòjọ kan àjòkòjọpọ̀ kan nípa fi ń sọjọ́ bí wọn ọ̀rẹ́ nìkan lọ́dún fún èé sọdún in kuntum tuhibbuna Allah fattabi'uni ọlọ́run ti sọ fún anábì o tó kú ọ̀láyé pé sọ fún wa tọ́wájẹ́ pé lóòótọ́ lẹ bá fẹ́ràn èmi ọlọ́run tẹ fẹ́ràn òjíṣẹ́ mi ìtànàbì bá mú wá ní ẹ tẹ̀lé òun ni mólídì òun lọ́jọ́ bí ẹ̀ ètò mú wá ní ẹ ṣe òun ni ẹ tẹ̀lé bá a bá fẹ́ yayọ̀ kéèmí àti ẹ kájọ wúra wá mélòó láti sẹ́nu súnà rẹ̀ èwo ló kù lẹ̀ tá a ṣe káwá pé lọ́dún yóò mo tún fi súnà eléyìí náà kún a ìwọ ló mólídì èyí sẹni tọrọ màálù tó pèrò jọ. tọ́lọ́hún fìfì ànábì hàn tí gbogbo tánábì sì mú wá kò sínú ọkẹ́ kò sínú fẹ́ kò sínú tí ó nu sísí ẹ̀ èso ni mo rí bi lẹ́yìn náà bá ń tí ọyọ ara ẹ̀ gbọ́ gbogbo ẹni ọba ti dogún kógún ọgbọ́dọ̀ pàtàkì tàn gbogbo mà kógún làwọn fẹ́ jẹ ó sì dọ̀rọ̀ yẹn wọ́n ogun kógun tí wọ́n jẹ kó lè ṣe jẹ ó ní gbogbo owó jáwòjá tẹ́ máa àti jẹ ogun ni tọ́ba sogun tó kàn lára ànábì ni kò bí àkójọ kò sì bí dààmú kò bá ìsùn tọ́ba sogun tó kàn á látọ̀dọ̀ ànábì tí èso ogun lèèyàn jẹ kò mú wàhálà kankan òun là ń bá bọ̀ aṣọ bọ́lọ́ ti ṣe níkẹ́ fún wa tó òjíṣẹ́ àánú ni ìkẹ́ rẹ̀ ó dórí àwa tá a tẹ̀lé kò tún mọ lórí wa ìkẹ́ tún dórí àwọn kèfèrí tí wọn gbàgbọ́ ìkẹ́ ànábì dọ́dọ̀ àwọn mùnáfìkì wọ́n jẹ̀kẹ́ rẹ̀ ànábì ó dórí ẹran wọ́n rí torí bó ṣe wọ àwọn èèyàn ní ẹ máa ń sẹranko kánàbí ò tó dé nígbà ó dé lójú wa níwèé bá a ti ṣe ẹranko gbogbo ẹran tó ò ní jẹ kí lọ fẹ́ pa sí tí ọ̀la nfààní kan kí lọ pa sí ó ní gbogbo ohun tí ń bẹ lọ́dọ̀ wa náà ní ń bẹ lọ́dọ̀ wọn òré yìí bose mumi wana wanto obi bomi fun anabi lo fi kwa ko de ni kan tori e wali janna ntori e o wali janna eyan tori olongbo o wali janna won tori aja won wali janna elomi si tori olongbo o nitori bo se o de male ko fun lo tó fi kékú. Ebi ń bẹ lẹ́gbẹ̀ẹ́ àwọn tí wọ́n ń bó tu adìẹ tí wọ́n tú láàyè tí wọ́n pa wọn fi ń jósẹ́. Wọn náà tó kú láyé ọlọ́run ọ̀tá sírí ẹ̀. Ó mú láyé lomi yóò du òkété sínú agbada tó gbóná. Láàyè láyìí pa yóò dùn bẹ́ẹ̀ tí èdè rú. ọwọ́ alóhùn fẹ́ kó láyọ̀ lára ní o aró ọ ọmọ yẹ ẹ̀dọ́ ọlọ́run tó o ti fara ní. anabi nílá ayọ̀ azibubi náà arakọ́jọ́ nàbí kẹnu ọlá ayọ̀ nìkan kó fi ya aná jẹ nìkan ìlà náà àfọ̀bàtọ́ dáná. ìyá o lómi lè sì kan yóò àdáná máa oúnjẹ yanu. ọ̀dà o. na míì tó fi di ọmọ níyà òbí lẹ́tọ̀ọ́ kọjọ ọmọ rẹ̀ ń yà lójú ọ̀nà àti kọ́lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n kèyí ṣèyí tágbára rẹ̀ ò sí lọ́wọ́ ẹ̀ lómi ògbógun náà kalẹ̀ káwa máa fi rá láyò náà ilà rọ̀bù náà alágbára ẹnìkan ó fi yà á ẹ̀yàn ìjọba sọ́dá náà lọ ara náà bí wá ó dórí àwọn ẹranko kọsẹ́ni tí ọ̀jẹ̀ kẹ́ ẹ̀ ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run bá síwájú ẹ̀dá Muhammad njọ tí àwọn kèfèrí maka tí wọ́n bá síwájú ẹ̀dá ibi tó ànábì kẹ́dé bá Robert. pé ọba rẹ ń gan ọba rẹ tó ràn pé dábà gbọ́ à ń yẹjẹ alẹ́lẹ́ náà sọ́fà dáhàbà fanú mi nọ̀bìkì òkè sáfà sàfàtà ń wò yìí sọfọ́ lọ́hùn pé kọ́sọ́ di góòdì kó di góòdì ẹ̀rí nǹkan máa ná ẹ̀wọ̀n ń lè bo o ti rò pé tóun bá ti ń sin lọ́hùn kò ní í sówó mọ́ níbi òtí wá sí sówó ti dé tarajẹ́ ni pé jẹ́ pé asin lọ́hùn lèèyàn fi lówó tàbá ìsín lèèyàn fi lówó nígbà ọba dìrọ̀lẹ́ ló dórí nìkan kan tí ọmọ ẹ̀sìn ọmọ lẹ̀ fún wọn máa gbẹ́rù lé alábàárù ọyọ torí pé kò kú sọba jẹ́ pa ìsílọ́ọ̀lù èèyàn fi dolówó tọ́ba jẹ́ pa èèyàn fi tòsí ọ̀yá rẹ́nì kankan tó mójútó tọ́lọ́hún kórìkà mùkọ́ kọ̀yẹ́kárì ètò ọlọ́run nílé ayé wa tó ti parí ẹ̀ kò ní nǹkan ṣe pẹ̀lú kò ní nǹkan kan ṣe pẹ̀lú wọn náà wò wọn ni gbaṣẹ́ ńgbà kan náà fi wọn àjọ kan náà owó oṣù kan náà tí nǹkan kan náà lè jọ ṣe láyé ẹ lè jọ láti ṣèyọrí kọ láti òní yọ ṣe ẹ lọ́mọ nítorí ó ti ṣe gbá èmi náà mo gbọ́dọ̀ ṣe ẹlòmíì lè ni tí ò rí ṣe ńgbà kọ́ má ṣe yọrí tiẹ̀ òun ó sì láti yọrí míì tó ṣe tẹ́ni tí ò rí ilé Ọrọ àwọn ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣùgbọ́n jẹ́ má ṣe yọrí ọ̀nbẹ́ ètò ilé kíkọ́ lọ kò tí ì parí ẹ̀ ọba lọ tún yàwó kejì àwọn fi rà ètò wa kan ọ̀nkọ́lé kọ̀ yọrí ọ̀fẹ́ yàwó oníwó ó lè ṣe yọrí nù yẹrí òun di ilé ó sì yọrí nínú sẹ̀mí ayé ẹ̀dá aṣíwájú ẹ̀dá wọn ní kọ́ bá wọn sọ lọ́hùn fọlọ́hùn kọ́sòkè sáfà kọ́sọ́ di góòdì tọ́ba ti di góòdì àgbọ̀gbọ́ anábì sì bí pé ń tẹ́ wínú o wọ́tẹ́ fàálù ọba mi lágbára ń tẹ́ béèrè o ṣùgbọ́n yín wò tọ́ba mi bá tẹ́ gbàgbọ́ ní yọ sọ́dà náà sọba sọ́dà àgbọ̀gbọ́ ànábì sí bẹ̀lọ̀ jìbìrìlù wá bá nàbì onírè àtiwájú ẹ̀dá iná rọ́bàkà yóò kàsàlà ọba rẹ ni máa fi àlàáfíà kí ọ ó ní sọ fún ọ pé ìṣítà àtibá aláhùn sọfà zahaba tọ́ba jẹ́ pé njẹ́ béèrè ni òun ọlọ́run lágbára òun lè sọ di òkè òun di góòdù fún fọmọn káfàrà bá àdùnmínú tí mo bá wá padà sọ́dí o sọ òkè yẹn di góòdù fún wa ẹ bá ṣe kẹfẹ́rì inú wa azọ́tù azẹ́bẹ̀n láwo azìbò àhàdán mìnàlá àlàmì. òun ọlọ́wọ́n ọjẹ wọn níyà ìyà wọn ọjẹ nìkan nírú ẹ̀rí láyé. kí wọ́n bá lè ṣe kẹfẹ́rì wọ́n ń ṣètẹ́ fatahtu lahum baba tawba wa rahma nǹkan àdàkejì mi tún bẹ tí mo lè ṣe fún wa bọ́ ọ bá fẹ́ fatahtu lahum baba rahma wa tawba ńsílẹ̀kùn kẹ́ àti túbá ńsílẹ̀ fún wa wọ́n mọ̀ wùlẹ̀ béèrè tí ó fìyà jẹ́ tí wọ́n bá ti túbá gbogbo tí wọ́n ṣe mo ti dáríjì wọ́n àti kẹ́ ànábìlẹ̀ tí mo fẹ́ fún wa nù. ìfẹ́ yìí tí ọ fàyà fún wa torí wọn ò ní gbàgbọ́ èyí tí ọ ẹni ọba ń ṣe fún wa òun ni à ń kẹfẹ́rí nù mùnáfìkì náà tún jẹkẹ rẹ mùnáfìkì kẹfẹ́rí lọ́jẹ̀kẹ́ yẹn à ń fẹ́ léhùn rántí rẹ látara ìbí rẹ mùnáfìkì jẹ̀kẹ́ ọba àwọn mùnáfìkì láyé ànábì òun ni Abdallah bunu olólórí àwọn mùnàfìkì ọwọ anú ẹni tí ìṣe ànábì ń sùta rẹ̀ lágbára àwùjọ mùsùlùmí ló ti wà kódà òbí lórí àwọn ará ilé ànábì tọrọ wọnú àwọn tí ń gbé ọrọ ìparọ mẹni ìyàwó Aisha tí ń gbé kiri ẹ̀kọ́ tó ṣe sùta látara ìyàwó ẹ̀. otu tún máa ń dáhùn yẹn bá dín lọ́dọ̀ ànábi pé àgbàtì ọ̀rọ̀ lẹ̀ ó tún lọ ó tún lọ. nàgbà lómi náà wà bá a nísìn nàgbà wọn máa ń lé wá sí múra sẹ́sìn ẹ̀ka ọ̀rọ̀ lè yí ara lè yí tó ń lọ nù. ọ̀nà àmọ́tẹ́ tiẹ̀ máa ń gbà ń bẹ̀. bí ọ̀rọ̀ lọ ń gbọ́ ń ọmọ àwọn wọn wọ́n ti lọ. so òsì máa ń gbà ń di ayò. tó jókòó tó gbogbo ọjọ́ ayé fi lọ àsìkò fi lọ tán mọ́ ọlọ́ tí wọ́n máa bá wọ̀ lẹ́nu òun fẹ́ ni tí ń fàsìkò lọ gbọ́rọ̀ ọlọ́run òfin ṣe yẹ̀yẹ́ ọ̀bẹ lọ́hùn wọn náà ó lè lórí dáadáa. abdullahi báyìí tóun ti bó ṣe dànábì láàmú tó níjó kó láyé anábì sáré rẹ̀ ọmọ rẹ̀. ọwọ́ abáṣíwájú rẹ̀ dá ọmọ rẹ̀ náà ti wà nínú àwọn sàhábà ọwọ́ abánabi sallallahu alayhi wa sallam ó ní ya Rasulullah ní qamisak ìrìn àtiwájú ẹ̀dá ẹ̀wù rẹ̀ kan ó fún mi àgbóríire ni kárọ̀ àṣọ ànábì ọ̀kan ti sọ tán ọ̀kan náà wọn sàábẹ́rí òkàṣà. tó torí kára rẹ̀ ó lè kára ànábì nígbà ànábì kókó láyé tí ń béèrè pé ta ni mo ṣe ní nǹkan nu yín tọ́fẹ́ gbẹ̀sán kọ́ sọ ó sì náwó ọlànàbì ó ṣe mí nìkan ní ti gbẹ̀sán ó mọ̀ rú pé ó gbẹ̀sán lára ta ni lára ànábì ọ̀dà ọmọ wọ̀ ó ti bọ́ ó ti bọ́ lọ́ọ̀ sàdéhùn pé wọn ò ní tí ó fi nǹkan ìkọ́sẹ́lẹ̀ ó sì àrẹ́bí ló súnmọ́ ó ní jọ́tò ń tó sáfù lọ pàpátọ̀ ọmọ mú lọ ọwọ́ á fi gbá òun lọ kó fi tòun òun níkùn òun ó ṣètò àrẹ́bí ló súnmọ́ ó yìí súnmọ́ ànábì ànábì gbọ́ oníjọ́ náà aláṣọ òfẹ́ sí ibi ara súnmọ́nà bí ọ̀fọ̀wọ́ra ọ̀hún ah, tí mo fẹ́ ṣe nù èmi ní ìṣọ́ lára àníkàrà mi ọ̀ka rẹ̀ kọfẹ́ mi kọ̀kan la ànábì náà sì ṣe tẹ́kíá fún náà náà ni pé ní jèrè gbogbo ẹni ara tiẹ̀ náà bá wá o náà jèrè fàyà náà ṣe ọwọ́ abánabi ń ọba bẹ́ẹ̀ kú rọ́ọ̀sù mùnàfíkì ó ní kó ànábì wà ń díẹ̀ àti gbọ́ rí náà níjọ́ ẹnìkan nù yá nínú àwọn Fatima Ummu Ali kẹsì Fatima tọmọ oṣù jẹ́ ìyá tó bí Ali kú àti fi sọ́rí pé kọ́ gbẹ́sìn yé ẹlòmíì gbẹ́pọ̀ ó díẹ̀ sí débi wípé kò lè pẹ́ lòmíì níyà mọ́ ju ìyá tó bí ìyá tó bí mi nìkan ni ìyá mi èsè ìyá tóun wọn ò sọ́kó dìyẹ ṣùgbọ́n pọ́nlé tó o lè fún ìyé ìlú fún ẹni tó jẹ́ kódà kó jórogún yẹ yorùbá náà ní bí orogún yẹn ní bá jù ní lọ kílà wọn sí. ọ̀sẹ̀ wọ̀ nídìí ó kú ọ̀láyé ẹ̀rí ń wẹ̀rí torí sàmánì ẹ̀rí láwà anabi pé ó ní mátàtì umi mátàtì umi njẹ́ ó kó láyé ó ní yá mi kú yá mi kú ó kó sì bí ṣùgbọ́n náà tó tọ́jú ẹni tó tọ́jú anabi níyá ìwà ìgbà àtàn yẹn ń lọ asọ́dẹ̀bi ti ba àbúrò bàbá ẹni ẹlòmíì bàjẹ́ tí ọ̀gbẹ́sìn yé ọ̀nà bàbá àwọn nìkan lòun ló pè ń bàbá nǹkó bí òun kọ́sọ́ di bàbá ẹ̀ fi pè ọ́ ní abábíọ́lẹ̀ ló kọ́ bàbá lọ́dà ṣùgbọ́n tó o bá fẹ́ pé ó ń tọ̀ àpọ́nlé tó ń fún bàbá ẹ̀ lọ́ọ́ fàbúrò bàbá ẹ̀ àpọ́nlé tó ń fún bàbá ẹ̀ lọ́ọ́ fẹ́ gbọ́n bàbá ẹ̀ ẹ̀sìn náà gèdè kọ̀ọ̀kan á sọ ni pé ẹ lọ sọ́dọ̀ ẹlòmíì ọmọ sọ fún mi ẹ lọ sọ́dọ̀ ọ̀nkù mi mẹ́wọ̀n àbúrò bàbá ẹ̀ ọmọ náà wà máa pàbúrò bàbá rẹ̀ ní ọ̀nkù àwọn ọ̀nkù pàlàpàlà ni bàbá ẹni. níjọ ń gba sàkáàkiri òtòtòrò àmọ́ bí ọ̀rọ̀ yóò dé ẹ̀rí ẹ̀nu ẹ̀ gba sàká ànábì ni kan nínú wọn là Abbas wà Abbas amu rasul tọjọ́ ń kọ́ ànábì wọ́n lọ́dọ̀ wọn ò rí sàkágbà ẹnì kejì náà wọn ò rí gbà ànábì ní tẹ́ni àkọ́kọ́ ọmọ àlùbáríkà nu ọ̀pẹ́ àmù ni ní àná láhà ó ní ntí ó ní ntẹ́ ẹ fẹ́ gbà lọ́wọ́ ẹ ẹ̀wà gbà lọ. wọ́n wá wà nẹ́bí gbẹ́ ti jẹ́ ọlọ́ọ̀mọ̀ pé alam ta'lamu anna amma rajulin sinuhu abi anna amma rajulin sinuhu abi ẹ ẹ mọ ní ọ̀yọ̀kẹ́ yẹ yín pé gbogbo ẹni ọba jẹ́ àbúrò tàbẹ́gbọ́n bàbá ẹnìkan nu yín déédéé bàbá déédéé èké èké bàbá ndị ọba lè ṣe fún bàbá ẹ̀ náà ló ṣe kíni àpọ́nlé fún yìí níjọ́ náà tó ti lọ nígbà nábì débi tí wọ́n ti sìn yá yìí bọ́dẹ̀ jẹ́ pàdésì tó gbé wá bẹ̀tẹ̀ àwọn kankan bẹ́ẹ̀ nú ẹ̀ tá a lè rẹ́kọ̀ nú ẹ̀. Ànábì mú aṣọ àkọọ́lẹ̀ sọ pé ya bẹ́ẹ̀ ó sì wọn wá béèrè pé kí ló tó fi ṣe ó ní òun mọ̀ pé gbogbo ògbà tí ìyá ìbá ń dẹnu sàárè pọ̀ lálùbáríkà ẹsẹ̀ tí mo kì wọ́ atásọ mi ìyanu sàárè ò ní jẹ́. mo yóò pamọ́ àwọn àtún padà lọ bí àtàbàrò sáàyè gbà wọn náà kó o má sọ ẹfẹ́ nìkan sọgbà ẹ̀yọ́ ọ̀rọ̀ mi nù àwọn kan mi gbẹ tọ́jẹ́ pé ọgbà ayé rẹ̀ gbà nábì. tí ọ̀gbẹ́ lomi ilẹ̀ lomi ìgbọ́ yé tó nọ aṣọ rẹ̀ dàbí dédé ànábì ọjọ́ lọ lọlé o ẹlòmí ọkàn máa wò ó láàfáà ni ẹlẹ́bọ̀sán ju àfáà mi lọ tọ́jẹ́ pé nínú ẹgbẹ́ ẹbọ ó yẹ díẹ̀ gán kọjá ẹ̀lẹ́ mọ́mú tọ́jẹ́ ọba ọkùnrin wa ń béèrè ó béèrè irú ẹ lọ́dọ̀ ànábì pé bàbá àwọn abdullah bunu ubayi kú ìkẹ́ ànábì là ń wá kiri fi sọ nípa ọjọ́ bí tọ́ka. àwọn amú aṣọ yìí ó béèrè pé kánábì ò fóun lásọ lásọ ó sì la anabi sì fún lásọ yìí abdullah ló kú gbogbo Ibi anabi jẹ́ òjíṣẹ́ ẹ̀kẹ́dé kò torí ah, ibi tó ṣe mí lọ́sẹ̀ dé aṣọ mi kọ́ ó ní wọ́n lọ fún ẹ mú lọ ó fún nígbà tí fẹ́ sẹ́fẹ́ kírun ànábì lọ́bẹ̀ ó ní nke nkiru ẹ mi ẹ mi ó àlè kírun la nígbà fẹ́ kírun wúmọ̀ ṣẹ̀gbọ́n mọ̀rún lákẹ́ ó ó fún anabi bẹ́ẹ̀ ah. abudulayi abunu saalu ụlọ ụnyaahụ dịkane lọfee bọwa duki ọ olori munafiki ọ kere ọsị la anabi wọ ọmụma ọ niwọ ọmụma ọ niwe otu ọ na etu o wii ọlọrụnụ ọkpa na ha na anụ ala munafiki bụ adama kere ọsị munafiki la enyewa eleonoradị oyewa ọ ụ ụ ụ ụ ụ ụ ụ ụ ụ ụ ụ ụ ụ ụ ẹ̀sìn gé èétú jẹ́mú náà fi sì kéétú torí pé ọlọ́pọ̀ nú àwùjọ ọlọ́pọ̀ nú jàmá mọ̀nàbìkì pọ ni ó máa bá wà kò tú máa bá ọba pọ̀nù Suratu Tauba gbogbo wà mí níwú ti ń dákọ̀ àwọn ni ọ̀dà kọ́ wọn àlùkùránù ọ̀dà kọ́ wọn ń wọn ẹni tí kiri. ọmọ ẹnu wọn ẹni tí í ṣe ẹjọ́ máa kóra yín kẹrù ó lè bá kèfèrí ṣùgbọ́n ẹni tá a mú nu yín àwọn a ta ta lọ àmọ́ a sì mẹ́ni tọ́jẹ́ pé ẹnu àárín mọ́sáàsì ni ìfi ń dara mọ́tọ́ bá dòru nu yín inú ẹgbẹ́ wá fi ń kanu jí làárọ̀ kó tó forí kalẹ̀ fọlọ́run àmọ́ ṣùgbọ́n ẹjọ́ máa kóra yín kẹlẹ mọ dẹrù bá kèfèrí ọsìn kankan anabi lílóòótọ́ ni oníṣùgbọ́n ẹwẹ̀sìn wa láyọ̀ gbígbẹ́ nìkan kankan máa ń pẹ́ bá ti wí sẹ́ǹpẹ́ ó náà padà fún wa nù mú tí bá ń bẹ wá ká wa nù wa máa pé ọmọ pé àbá lọ sọ tá káfa alágbájọ mẹ́rin ti sọ wá ni èso ọ̀rọ̀ pé àfa alágbájá ló wí ọ̀rọ̀ ti tán ọ̀rọ̀ kù káfa alágbájọ mú ẹ̀rí ẹ wá ẹ̀sìn wá nù. Ànábì ní lóòótọ́ ni ó ní ṣùgbọ́n mi sọ fún mi ń jọ náà ó ní àyàrá ní ni ní kìyàrá tẹ̀. Ó fún mi láǹfààní kí n mú méjì ni. Kèsì pé ó ní kírun sí apá apá. nítorí fún mi ni pé asakfèrè làwọn bírí ànábì wá foríjì fún wa lá yasakfèrè làwọn lá yasakfèrè làwọn àwọn látàsakfèrè làwọn bọ́ ọ bá sì lọ òní wá foríjì fún wa òní kírun fún sí àlá intasakfèrè làwọn sàbùrìn nà màrà bọ́ọ̀n wá foríjì fún wa nígbà àádọ́rin láǹyà fèrè lọ́ọ̀rù làwọn ọlọ́run lèmi ọlọ́run ní dáríjì hàn ètò kò ní mọ wà mọ bá ṣe ń wà tó ọlọ́run ní ní dáríjì hàn. ó kírun sí lájọ náà ẹja dúró báyìí àmọ́ bá lọ lórí ìtàn ọlọ́run sọ àjùjọ mẹ́jọ lọ a sì wà nù ọjọ́ bíẹ́ ẹnu tí ń ran ọnu o ká máa fẹ̀mí bá ń tó ṣe lọ káwọn náà máa fi wọn ra wa nígbà wa náà ti ṣe lóhun tó mú wa ọlọ́jọ́ ọ̀rọ̀ àlọ́run jáàánú rẹ̀ ọmọ bá wa gbé o ṣe wá lólùfẹ́ aṣáájú ẹ̀dá anábíwá Muhammad torífẹ́ rẹ̀ láàfin àlìjáná wọ̀ tọ́ba bọ́ máa ń yàn lọ èèyàn lè wà àlìjáná o wá sí wá lẹ́rú tí ó jọ lólùfẹ́ ọlọ́run Allahumma arzuqna hubbak wa hubba ma yuhibbuk wa hubba amalin yuqarribuna ila hubbik Allahumma ati nufusana taqwaha wa zakkiha anta khayru man zakkaha anta waliyuha wa mawlaha Allahumma ya muqallibal qulub. ثبت قلوبنا على طاعتك ثبت قلوبنا على دينك اللهم أمنا في أوطاننا اللهم أمنا في أوطاننا وول علينا خيارنا ولا تول علينا شرارنا اللهم لا تول علينا شرارنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا برحمتك يا أرحم الراحمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين واكسر الصليب والصليبيين ودمر اللهم عداء الدين اللهم دمر عداء الدين واجعل تدبيرهم تدميرا عليهم برحمتك يا أرحم الراحمين اللهم اغفر لأموات المسلمين الذين شهدوا لك بالوحدانية وبرسولك بالرسالة وماتوا على ذلك اللهم اغفر لهم وارحمهم واعف عنهم وأكرم نزلهم وأكرم نزلهم ووسع مدخلهم واغفر لنا اللهم إذا سرنا إلى ما سار إليه orílẹ̀-èdè wa a mẹ́jọ dàrú bani mu dúró dáadáa wa mẹ́jọ bàjẹ́ àwọn tí wọ́n darí wa mi bani dari darí wọn ìjọba àbílẹ̀ wa jẹ́ ọmọ adá sí inú ilé ẹnì kan wa wa wa gbogbo ẹnì wa ìjọba gbogbo ẹ̀yin bàbá wa nínú ẹ̀sìn ọlọ́run wọ́n ti mú yín kó mbẹ̀ mọ àfààní ọlọ́run bá yín gbé gbogbo samaria adínìta jọ sì bá dànù lẹ́sìn àpadà sí aburú òní tó sẹ́ni wa ẹ̀yin yá wa àna ọlọ́run máa bá yín gbé gbogbo tó ṣe fún yín lórí pátá wọ́n jẹ́ ọba jẹ́ ọlá àti tóbi rí ọlọ́run láti fún wa ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ سبحان ربك رب العزة عما يصفون السلام عليكم